ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

anyị ewere ihe mba ịnụ ọhịa era 2018 ee erai awe ka ọ na yani imekwa 100 to fatiha daika ima na enyima surat al-bakara dị awelete ịnụ ma bọnụ daiki ayọ ni mehahia ni ọdịrịma ịnị awọ na ọnọbi ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين أنا وي أنا كلا ريب فيه أنا جل كائنان هدى للمتقين دايكا أويبر الجزية ويالنايك المتقين هناك أيانا محمد سبحانه وتعالى دايك أنا كوي نان أنا وي أويجوي أنا كا أوجوي أنا وي المتقين أنا وي أنا كوي نان نزوم نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون نعم الحمد لله يا قوم يا أبا أنايك آه ملكا يا رنيا ويا تو إني أيرون ini oyi ma hori ahana ke ya je ini ka yara ka ini rana ka na ana ka uwe non obi oyi woro jeze yanda ke ina bi almuttaqin ana bi ana ka eh ayan wa huwa subhanahu wa ta'ala dan adan do ma subhanahu wa ta'ala ba'da a'udhu billahi minash shaitanir rajim min hamzihi wa nafthihi wa nafsihi do mo je juwe ne ke ana الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب أنا بنايك أنا دوي أنا دو بالغيب نسنايك بوتن أنا مانيلي ويقيمون الصلاة ده عشر جن الصلاه إيه ومما رزقناهم ينفقون لما سبحانه وتعالى دوكا إنيزي أنا يكون سبحانه وتعالى أو ميزاني ميزان ينفقون بين نيت شوط وها توزو مريانا سبحانه وتعالى نندارو هاي ننايك أي أمي تفسيري آيانا دكي أو من سبحانه وتعالى لا شابك ذلك الكتاب لا رب فيه أدن للمتقين ثم وصف المتقين بقوله ababele mono omol mono wata ala o jiwe al muttaqin e na ka e anya ngwa yo mori bi qawli hilele o ka ono ka ka e allazina yu'minuna bil ghaib donc allazina yu'minun ay yusaddiquna e wa yuqinun ene na ka ay samina be ka yusaddiqun ene ko ilela wa yuqinun debare manya atata ka ire onon yani yakin ano mebe dedan because anyi atoche inlay asirk on yakin oye ko oro nyangu doka esabi da da du we were ama wanyangu baka buka man ka da wala do oye ko imani jan o mi ni tasdik anan ko mal mana wa taala o ma kare ile ezi anabi yakub ina mana ka ene su anabi yusuf alayhi salatu wa salam din ne nguni kanga da ya ga ko ma anta bi mu'min lana wala kunna mu'min sadiqin yani weba dawrere yani mu'minu hunna bima na tasdiqu lana yani weba do ka ya kela o do ka dai aika ida izana ya kan so anane idana aika annabi almuttaqin yani wa huwa subhanahu wa ta'ala ana aika yusaddiquna wa yuqinun samanu dawida ida da nyo kai anire anon me yani bil ghaib sana aika e ote ai bi shay'in algolib anhum algolib anhum mimma lam tudrikuhu uqulihim ona bisana ka ote anaike oyenne otu okaye anire onon me yani anabe anabe onre oyenne ka ire onon amani juan enezo shobe kai oyenne onyan shobe ولم تعرفوا حواسهم مما أخبرهم الرسول صلى الله عليه وسلم يعني سنة كأسيا the sense of organ أنو ذا أسيا كأن رأي ميان yani ozo oye yana sana ka yi onto mori sallallahu alaihi wasallam a sayawan awel qur'an abka enra yi e qur'an yani enna nyang man ya ana ndure ke adanya ka ay kana ka alladhina yu'minuna bil ghaib ana ga ka yu'minuna billahi enna do ka nyu mori sallallahu wa ta'ala wa qila ghayru zalik dani ana ka enna kale ana ka e wasani yani yu'minuna bil ghaib enna do sana ka e oye no to lam yudrikuhu lam yudrikuhu hisuhu yani fili na ne sene fili na nka na e, e ho na weda kama nra he ato e onye mba e, ya ni body e, body we fili nka anya he na ka ato ku yani that sensation no no that their sense uh, their sense organ yani eroye ni onya we kai anomen yani min al yawm al akhir wa ahwalihi min al ba's Ene e ko

ekwena ka yawma tarawnahu tadhalu kullu murdi'atin amma arda'at ekwena ka wele abana ka e ya kuzire ba yono de ne de de shawti watadau kullu hamlin zati hamlaha abena ke e yije iseni yije andema watara nnaza sukara ubere kale namer wa mahum bisukara ebe weche walakinna azab allahi shadid uyo mozona wa taala ona wa katamwe no hanan yawma yafiru almar'u min ahi eku yana ko da welu eku ele anyaran wa ummihi wa bi onyan atada wa sahibati wa bani usan atijan bi zwe ku ele yani abesenen ye ina ye ile kai ezaizo manibin amma on to mori sallallahu alaihi wasallam o kaaye allazi la yantiku anil hawa in huwa illa wa ayun yuha awna ko ma kare dai ka aya ni mi shi awo ma do do do wo ka eh ona kare wahi min allah wa ya bi hunu mo zona wa ta'ala aw ha allah ilay do mo zona wa ta'ala do siyan anaba me kaaye en wuri mi ere ono o ka kaaye amanin donc awa me be yuminuna bil hasr en ne do kaaye ani ekuro dira ma ana kaba hara kwete wal hisab aba misiro yada wal mizan ani engo ana ka aba se mukarada ana ma sana wa taala ka fa ma man fakulat mawazinu fa huwa fi aishatin radiya ora tolo no awe ana na be kae yani engan ora tayni hono yani engana so ko kora ame ko enga ora tayno kora ida fa huwa fi aishatin radiya ora no ora ala ehana ka ahayi minawen e ama wele wa ama man hafat mawazinu arana na be ko here ingana inu ida ame mo inu hona fa ummuhu hawiya ira na hawiya ono ba wanya wa ma adraka ma hiya narun hamiya wasirat sirat den doka ani bridge anaika ati jodile sura anaika oyere aduku minashar yani oyere huni ay anaika adabango wa yuminuna bil jannati wan nar ene doki anyal janna ene doka anyara amma ine ile da seme aboke onto amani kaiwa wa gairu zalika min ahwalihi ati anabo inni ilai anaika obile eku yomal kiyama anaiki oba meni hono dak yake alladhina yu'minuna bil ghaib yani al iman iman na kaiwa tasdiqu jazim yaqtarinu bi iz'ani nas wa istislamiha ona we oy do oy ko hide ida ana ko yepete do sa sa rere oy sede yani do do do kai esonon amani nyo do onyo jireka e bi ka be ro kai we ro kire no to muri aka we ro ka no be ida

akɔnɔ sana yi ka yani ɔɔtɛ yani ore ani ogubayɔ ini ɔyaw ɔyaw ɛnya sɔbɔra nu mɛpɔrɔ adaka ko microscope koe dɔ de sikɔnɔ ro mori hin ɔ dɔ de sikɔnɔ ri aljanna bɔra ni ɔnyɛ mure dɔki kazati subhanahu ki mori ana ikɔnɔ ama anyi samu ana yi ka a zɔ ka mori subhanahu wa ama mure. nanyama ka la tudriku al-absar wa huwa yudriku al-absar enyi gore anaika onye nwere omori ona jalla jalalu ona rabi gore ana mdure ke aisha radiyallahu anha oke wa man za'ama anna muhammadan ra'a rabbahu faqad azama ala allah fariya ona yero kane muhammad sallallahu alaihi wasallam oro moriyan oronno ora dari chebdengu yani ore ame hose nur ara etuhu yore so loke oyi mani dawka a mani yasa wa malaika tu malaikan yani yere amani malaika wa darul ahira ati e ko de masna ka o oh, ina no fa ko ete ati abi utosi anu ya ka son loke yani wal imanu bil ghaib oyi daw isna ka o te huwa itiqad wujudi mawjudan wa ra'a muhassasat ana ka wa daw ka nyi oyi anyi sana ka o yara oyi ka e ero ya isa na chanwa we feel onya nka mata arshada ilahi dalil umma ka a sinyire anai ka obe yani dalil ohete min alkitab wa sunna ịnụ Kur'an wa sunna ka a man yire non awajdan salim arke ero ya da intellect da anai ka o oh, is not biased o oh, free hun ni apiro ihe leso o oh, apiro ihe leso da ebe leso na question right oye ko anyị sanye anaika ebe da kaya anyi kitabu sunna sunna sai zo ka anyi umuri an ma kwaja hana kaka fa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahidun fa fi in shay'in na bisa sabe lahu ayatun anyi asiye tadullu ana zo ka alla annahu wahidun ko juwa man ri sama kaifa banainaha omemeda wal arda kaifa madadnaha yani etisu o man tanata tadotwa wene yani a warkira ya wa kawo kai isinin a hanyi doki wa man yatakidu bi hadha ona ara nyi iman ndo man nyo asakida yasalu alayhi tasdiqu bi wujudi khaliq li samawati wal ard yani wa man irisanon do ya ka isanon abedo nyi satu anoka ona man ra nyakida do izi yo kai oye kai abe sama atitesu anyo mwana wa taala anatwa munazzaha anil maddati wa tawabiha do nuzi lere ya kare material word na tabi sana ka o oh, sasa lako wa idha wasafa lahu rasul al awalim allati istasara allah wa infirada bi ilmiha o kiji ya ku ejiwe ya yani ini isana ka ihini e honon ana ko mo na wa taala o jo ti en wonon ana ke ono ye do kain yani iroya da tadana ka iroya no nyango twa ka alamil malaika asma ka the word of malaika aw wasafa lahu al-yawm al ka abi juwa ko adira ma lam yasab ilayhi tasdiqu bihi ba'da an yastaykin nabi alladhi ja'a bihi ok oko wa katenwo yo ko ko hideda o ka ora ya ka nibionon anavan ka osebe ida amma wala na ka amma man la yarifu illa ma yudiku has na ka enyu soye yani onodoi ono sana ka senses anonyamu otua yani roya na otua yani onyo si os microscope then abisɔnɔ da afɛ yi sɛnɛ kara ahana bi ka ɔnyanwu manu ya ehijɔnɔ ɔnɔnɔ dɔɔni ɛnwuli manu ayi ka ɔ manu ya ɔ katɛŋu yanni rɛ ɔbɛ ka yi ɔ katɛŋu wa kaayɔ ka yi mori ɔ wa ka anyi malaika ɔ abisɔnɔ ayi ka yi ɛzɛ manu rɛ dɔɔdɔ ka yi wa wuli ki ak yuminuna bil ghaib yani en ne do sana ke ote en sana ke ote ani ai magoba an his wal akal ghaibatu kamila bi haisu la yudriku bi wahid minhuma ibtida bi tariq al badati okay ana sana ke ote yani your feeling ote iroyao ana ka enyu me en sana do wanyangure yani ire no no gahudeba en sana ka ote knowledge oda yani ote e oyoda ogahudeba okay anyị kismun la dalilu alayhi anya na ka enyi hujja ana ka o ma na so don sanya me ka waye wa wa muradu min qawlihi ta'ala ana sana ko mo na wa ta'ala ya ka ona ka kae wa indahu mafatihal ghaib ido mo na wa ta'ala o ya okokori sana ka ote la ya'lamuha illa hu mo na wa ta'ala la ya'lamuha illa huwa enyo na nyo e sonon illa hu akono mo sona wa ta'ala anya na kai me e ne han ebe e ka oda a wo nyire na e ka you don't know amani na e ko mo sona wa ta'ala ono nyo yen den danye wa kismun qamat alayhi barahin ka sona wa sifati oki anye anaika hujja o sezo yani ile anaika o be alma sona ka o me abika page 1 bonu bo wat abika anibio ka ka amani nyo asana ka ozuge ini okare ini sheria atire ekwadire ma ile mmiba otumori sallallahu alaihi wasallam amanira ka ai ka enwuri mi onon amaninyo we idaka we manire do ya wotu an otumori sallallahu alaihi wasallam o ka ke amaninye yani enwuri mi na ka e mando ye isana ote yani sifa wa ta'ala almuttaqin yu'minuna bil ghaib ene na ika ene do isa na ika ote then si bosa ono mo na wa taala ono le se le ni wa yukimuna salat azebe na ika e, e salaje ay yu'adduna ha bi huquqiha az-zahiratu min ash-shurut wal arkan ono ika e isalo e non yu'adduna ha e aso be bi huquqiha ha kan ile ile yin azahiratu anahule mina shurut ini idisala oye ko anyido anaika o kari sala ijenon anaika ka na ezo dobe nkata wal arkan ati egenwo genwo anaika a rukun mina sala ka takbiratul ihram wal qiyamu biha alman ke oyemi kabare papa ati oyije di wa sunan sunanin dan wa tarkul mufsidat wal makruhat atoy na wajite isene weru salanol isana ka eyi wal batini asana ka o ini noda amemoro ka ini nao yani aya oya kal hushu wa hudul al qalb asman ki oye horaine umma kusalanam da ya weza asai ka wa kusala umma ka ki allahu akbar da ka abire yani sa ewoto keun ahoze ka do kusalanam sabi sura no ka yani wa ka ayara wa belo ki fata ama ahosi sala no wata ko ahosi kasa bi sura no kasa sa umara ake pata sa and where ko because esala banasman ana ko ya man kai yani habitual mode sana we ana ka ada min adati nas ibrahim na ka ibrahim ka da amen yani wal ihlas ate umma ko sala non da ka ko agbomo subhanahu wa ta'ala wa ko wa ko nas دوك والصلاة في هذه الآية اسم جنس أريد بها صلواتهم دوك صلاة أنا إكا أوه الذين يقيمون الصلاة يعني إلهي بابن دا إكا سمين أنا بي الصلاة أفهي أنا إكا داكو أما كما سبحانه وتعالى أما كريم ملائكة تنزل الملائكة والروح منه يعني الروح أنا ملائكة جبريل من ضمن الملائكة إنك كان ملائكة أينان donc oisho je yani aka levina yukimuna sala ebe ya kwa kene be ya maso be ya make sure kana masore kai salonon asho je ene uman onye ene amemoro ka sho je ene gangangwan wa ha min an yakaw fi fọrọ min faraidiha do to isere ka asani anaghị ka onangunan do ha ini ababu anaghị ka wal kasebe abisunan abi adab sala oni ada oni etiquette ani wine sala ani won ka waru sanan woni sala no a besen nen da sani halal da sani oje ha anai ka owenan oye ko wakila dala yake allazina yuqimuna wa yuqimuna salat oye ko noka ka wa yuqimuna salat ibaratu an muwazibatu alaiha min qawlihim kama suk iza nafaqat anobe apejiwe ana oh, ka ọsọ ka bọra gẹ bọra je gẹ ni ani salọ na bó da wa ma ẹ wọ akọ ìjẹni wẹ kọ ìjẹni dọrọ rẹ kọ tọka sọmọ nka ka akọ hu ẹsẹ ana bi ka azayi na ẹ hisa e ya isa na ka ana na ka no ana. wakila da ka ibaratu an tashmir li adai ha min gairi futur wala tawan ọ̀nà bẹ ọ̀yí tẹ̀yìn yani ama ẹ e kariwa ẹ̀rọ dọ̀rọ̀ bá mu kọ́ra náà ká kó kọ́ra náà anabe oitenyi je salonon ababe dure ka unyamba wa tungo ozuzu isana nyangu doworo wa kokoze agobe oisi salonon je do washowe da songwe ngasai kai in salawo ya ndai ka wa kusalono imunabiki me kusalabon wa idha qamu sala qamu kusala ije ya sala je dai ka be ko ruruworuworon oye ko anana dure ke wanyira isore ile oda awes ko wakusala dare down na soda tezes ko wayne sala da so eso waka da sura za da kisala wa za tuleten doke oyre ni ra ke ni kama bil am wa aqamahu idza jada fihi wa tajada ijaza anaka oyre ni ra ke ni ka kama bil am ijaza ko mu hisan dunya ni serious ini kae isanon wa men doko wadiddu kawda anil amru ta kawda ihi kana be ka do wa ya to ne re da ka wo na wato tan we me yani allazina yuqimuna salat bimana ayana kai salonon be ya shojen amma woro turawa uzono woro turawa kai en ne shobelere doka ya kai sana sala inin luga addu'a addu'a kama qala ta'ala wa salli alaihim wa badua ai وداء المعبود بالقول أو بالفعل وهي مرزنا وبدوا يعني هناك أنا هيك اللي أيه أبكار ركارا أبكار إنهبا dureke ɔrehe ɔnyen bi fil ɔyehi omori ɔna ika yɛ ahe omori wata ala efili ɔhe need ɔnɔbɔrɔ tɔrɔ nka yɛ ɔnɔba ndomori ɔna sɔba na wata ala ahisɔ awo ko mori na subhana wa ta'ala enyo ne sana me enwo me yo ni agobe enwo mono da ka mo subhana wa ta'ala ba me yo pro istidrar li ni'ma da ka e mo subhana wa ta'ala ago ka ko da sha wa ko yo enwo mondo me ko na aw daf'a li naqma abeka o pro wo ko le yo enkata anaika akanyo o ya ne betu betu dɔki dɔɔ kusala nɔɔ tiri su oozi anaika

amma iza hallata ni hushu ana kodo ko sala enyi ay hurino mo subhanahu wa ta'ala aka do be sala fa innaha takunu salata la ruhu laha ona be sala ana ka isala non ame kwan onyi sul onu we ana ka o be sana so we sa kuma kuma kai o zonu we e ko kuma ifane wa hakaza salatuka iza qamat iza qumta bihi bighayri ruhu awa me bin salawon ana ka wa soje un wa soje isa ruhu yani omini ne esana ka onove omini ni sala anaba me ki sala no oje tere ana ka wa choto doka oda kale aika atira na woro ka se shawe wa kwa wa mtakbiratu lihram wa jeme amma kire sala ameme yanadate wa bome amaye we sala je tire su ozi ana ko mo na wa taala o se ko se ase shawe because o isho ja levina ko imuna sala be sho je tire su uzi ana ko to mori sallallahu alaihi wasallam o si sho hono we ni kai isalanon ashaje de no le mono eba kwaito ene a bozi salano dai ka anwa ho mori ono we na sa sa ngoni nọ de ero mori na ka ono tunan ka annaka ka annaka tanzuru ile asman ka ka wero mu wa kusala do je asikai obijo mo oyi kusala no wa kusala e mori ono be were na asman ka mabani hadisi ono to mori sallallahu alaihi wasallam ono ka ibudullah ka annaka tara wa he komo wa ta'ala asman ka were فإن لم تكن ترى أبوك ويلي فإنه يراك ومولي أن جل جلاله أنيليو تك أملا بك صلاة أو إنسانا في تهذيب النفوس وسمو بها إلى ملكوت الأعلى إصلاة إنسانا يكا آسي بي آيودا يعني إصلاة إنسانا بعد أنا يكا أذامي دومي كا أزوتين جيتري إجو ذامي دومي كبلو دولا أنا نمو سبحانه وتعالى لكن الصلاة tanha anil fasha'e wal munkar awori sala bo yoda honne fasha ira ira ko ise ile odiwo dibi sala bani yoda honan so do meka oro kahere nanwuni ohinoy anaike yani oy kahere nini malakotul ala yani ah, oy kahere ne ba ini ahona ko mo na wata ala a mo na itora la sodaw me waka hile na ndo mori ono ona ndo na wata ala do hure to yani seven effect o da ko salona ana ke me shawe ah bo yo da ho ne ko bo yo da ho le na sallallahu alaihi wasallam do me imadu din do boto adi da ka awere sala yani otu oben ini adinyonon don masu nan wata ala dora moda ahirin rinyi ọba bẹrẹ mi ahonon kai isalon na aṣọ jajen na kiwa ki musalata yani wa sala jeni bi ma'ana wal muhafizatu alaiha wa idan mati yani o ini o isere isalon na ijumon na ozito akwọ tunuman dɔki atɔyi kɔnɔ mori yanni daa kɔ daa ika ba daba mana asɔyi nɔ na ika yɛ ɔ kusala ajin yanni ɔmɛ kɔyɛ lɛ ooru bɛ ɔkɔ ɔnà ndɔ mori sɔnna wata ala dɔka lɛbi na hum ansɔlatihim daa imun ɛnɛ na ika isalɛ nini bɛɛ yi rɛ sɔni koro na ɛbɛ aboma yɛ ase kusala ama ụmụ na ika aanyi kase kusala nɔ ɛnɛ e sere dɛ yɛ asɔ bɛ fi awukɔti ha ɛnuma ɔnà mori sɔnna wata ala ka na sɔlata kanat alal mu'minina kitaban mawquta awi risala yokomoni bachere umme anai kae anyoye wa kenne se kusala non sahawa ijomo zona wa ta'ala ahoro oro bes kawa ko inuman den do ko ni jamaa ona la ko warka o ma arrakin wa miruku lila na kai ya miruku yani wa kusala lila na kai e akusala non da ya ko ni jamaa dan wa bil hushu'i fiha di oyinya wa homori na na oyikona mori kakaye alladhina hum fi salatihim khashi'un amma subhanahu wa ta'ala okana na ka en salani ni khashi'un ben ne horainan ando mo subhanahu wa ta'ala amma re juwe quality sifa opa wa alladhina yu'minuna bil ghaib wa yuqimuna as-salata ene naika ene do isa naika ote awele mono there me come to salat there salaje then where is salat imam qurtubi rahimahullah alayhi ini tafsira non o kurebe masail but ye ko awna anyi qurtubi wanya unere ye ko hala nan yani ire ana woro ko be ni sala ire ko ma se wudian ire salama ire takbiratul ihram abene aba kure kanin bọ́yá bí lọ́la mi sọ yìí fi kò sún náà aná ìkéyà kó ọmọ hàlà sílẹ̀ nínú ilẹ̀ iyẹ̀ náà. dọ́kù wọ́n mi mọ̀rọ̀ dọ́kù náà mi fi kún dọ́mọ̀ ma àtẹ̀ náà pa ene sá náà ìka yà mẹ́yì wá. ayé wọ́n mọ̀lẹ́kù náà mi nà làmúwàl ẹ̀ ní ejogban dáìka لأن المراد برزقهن أوكي إسنا إكا مين أكي زي أنا إكا وهم رزقناهم ينفقون إن ذي نمو سبحانه وتعالى أنا ميوا بيثي توهي أقوزو مولي سبحانه وتعالى دوكي yani izezen omin isono danye walaysa almuradu bihi rizq alhaqiqi omin ka ize ono danye ne da ana ka isono no ba islam yumkin tadi li gairihi okay awle manaika obosi oyo ko kawasiya yani an anyị nyamu na da isina ka yani yamleku ora ay no ba onu nyamu seyo ọnụ Anyị na wee yani minma nụ na min min na ya epada ka ka aban oyo ko amma dure ka ka doto ọ bụ dɔk wa yasrifuna e ya sho to he infaqan wajiba yani oyse to he ana ke wajibi awen ka zakat asman ke oyni zaka yani ona ka o nyogun wa balaga nisab yani dola to nisab e hokona ka ozani daba kaka onyi zaka inan yani presently 1.2 to 1.3 million ona ma ra anyo do idan dirai osa do sohu polo dirai osa getuan ama asi sohu nada na beka anya meji housing ya dole kunyi ma hyo na ore gwawo ya no ma nyu gona no wo dirai do getuan ya no kura ababoka onyi zaka inan dok awa melebe won no bakoto ala walidain wal iyal atoyle meza ya ndu wa mi eto ini isana yare ya onyawo radaw ati

in fact kan o mimaro da kunahum yunfikun o ize to he isana ika ini ize ana ika enani ana kaida nan hunna yashamilun lil ujub wal mandub kama tarahu ibn jarir akọ akọ ọgụ ababa abe kawa misana ndo men abe ana ika ye beshi o kawa me do men ana ebe ana ika wa me yani wa mimaro da kunahum yunfikun o in ebe ana ika ye yani inize anato eftifa anato hota ene ti ji almutakin ize ana ko mo na wa taala o mewa be ni sho to hen da ka ke ababawe ana abab ana bele le so atana kesi azma ke ibn jarir rahimahullah alai amenya ina tafsiran دي عبد الله بن عباس ترجمان القرآن تاك أن المراد بها ومما رزقناهم ينفقون أنا بزكاة الأموال أنا بإزي أوغو أنايكا يعني so dɔnni ke ɔye ka ana ana mani ka yani so mini dɔnni ke wa risk fi loga isana hize ini ɛkura al atɔy ana sana se tuwa wa fil urf ini adala ma yan tafe bihi al hayawan ana sana ka a shaifa ne hunan yani isokpa ọdọ ka include ọdọ wọhọ ẹtọ náà wọlọ halal wọl haram ọkìzọnọn ọkọọgọ ọyìnan yàni halal lọwìn ha abẹhẹkẹ haram ndé ahlusunna ndé ahlusunna kama kọla ahmad ibn raslan asman ke ahmad ibn raslan ọmọmẹka sẹmẹdọ mọni kaago ka anyi inara yàni ini aṣaira sọnàmìdí imaamu kurtabi ọmọ ase ìtumí ayọ̀nà nǹkan wọ́n mi ma rọ̀lọ́kùn náà wọ́n yóò fi kún dọ́kì rọ̀lọ́kùn náà hùm àtẹ̀yìn náà yàni ìsanáà yani warrizq inda ahlu sunna al intifa bihi halala okay awirize ida ahlu sunna ma sa hal intifa bihi halalan kana aw haram ana sana ikaye o zo da koro sai fa no nan uyo no no zenyo halal awen aw ko haram awen hilafan lil mu'tazila fi qawlihim dokoron o jonye ile na ka mu'tazila ne ka in o ikene ka ka innal haram laysa birrizq li annahu la yasihu tamlikuhu akisana ka haram awen e bizabe agoka eboro kisana bi haram odo kaka ononyo wa inna allaha la yurzaku haram wa inna ma yurzaku halal o mori subhanahu wa ta'ala o ma mizi haram ya da izi halal o me ya da wa rizq la yakunu illa bi ma'na al milk agogo izi oba ya ako ini tumi kai isono da ni an eboro kolonyi sana ko haram qalu da de imam qurtubi da shawan kai falaw nasha sabi ma al lusus o ka na ka obi o vera da ka uyo ya pin walam yakul shay'an illa ma atamahu lusus dere bare sa e sana ka uyo no sayawa illa an balaga wa qawwa wa sara lisan akiporo don le la don kata do bela don le baroin suma lam yazalu yatalassasu wa yakul ma talassasu illa an mata poro don le le baje ini oyoyi don le pe yoyi da kina na alen poro dosun فإن الله لم يرزقه شيئا إذ لم يملكه كما سبحانه وتعالى أو مزيا إن سنا كاي إبن من إنه تقول وإنه يموت أكوس ولم يكن من رزق الله شيئا إليني أرزقه مولي سنياني تقوى هذا فاسد أو إما نكا كل بالي أرزقه إزو مولي يعني أو كسام بلا نايكا أو ديبي يعني ليه يجوا أبن ودليل أكو هجلنا ودليل عليه أن الرزق لو كان بمعنى تملك لوجب ألا يكون طفل مرزوقا ọka ọ ya na ekesa na-ahịrị ọnọbi jọzọ onye san dai kai ewo man poses na ewa ọnụ. ọnọ ọsọ kai ezueyi anaghị ka ee ebela ene ya nini na ọnaghị ka omori omizei wala bahaim alladata ta'a fi sahara abeki isupa anaghị ka a kavere ino ini desert abeki ezi supa ahụke oyinonu anaghị ka onye na-asị yawa yani ọnaghị ka onye nonu onye supa n'ọnọbanin donc walamma atamat umma alla ana tif ok irago enne yan ko ka were yani ezwei yani esopa mama zona wa taala amizana ya wa anna allah taala yarzuqu ma'a kawnihim ghayru malikin mama zona wa taala ai mize esopa nam that's why fa kai enne isana mizana ya wan even wotoni enne possessan doka ilma anna rizqu huwa al-ghiza ok ele oye kai sana ize onobe sorry anaika ozaren oye oh, ko wali anna umma mujma'a ala anna wal ima marzukun o oh, ka ka lumma ele telen tabeka orehe onere ona orehe onoro atanya umuri subhanahu wa ta'ala amizewa wa anna allah ta'ala yarzuqu ma'a qawmin ghayru malikin muhammad subhanahu wa ona bisana kai iyaka ewe sana kai eneka ayoka isana hizi umoto na wa taala ona me abisa saben والذي يدل على أنه لا رزق سواه قوله الحق أكثر ka آفيزو كاي enyo na mize ako no mori subhanahu wa ta'ala ono boy kono kakaye hal min khaliq ghayru allah yarzuqukum min as-samai wal ard banye ono san banye ono na tusa osa gairullah ana anaika ye ewe mori subhana wa ta'ala be ana ka amize wa hon sama atetesu yani oyi tu sa sabe no wa ye e yare e, sa ana bani be aziki ana ka hon mori subhana wa ta'ala kibe yore ye ni ka ye ore ye ne se ai pa no honan so so no so ke enyi sa ewe mori subhana wa ta'ala amize ana ndako wa ma min dabati fil ard illa ala allah rizquha

ono se zo kai eh, eh asanon e ko ko ni arziki anai na amol bana wa taala ona meyoda yani aban enyizi rizka horebe a ido mol bana wa taala ona loke yarzukum man sha'a wa man sha'a ahrama wa rizqu ma yanfa'u wa la muharrama ok yarzukum man sha'a o mizi ne ze wa man sha'a ahrama o ne ze o shoporo onyo dɔk wa isana hizi ma yan fa'u ana isana ay ko ma wala muharraman o da kare ay kae haram awin ana dɔk walakin amma ay ko no mazana wa ta'ala ana ka kallazina yu'minuna bil ghaib wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfikun ok al qarinatu hahunna tahsusuhu bil halal ok sana ka bahura idan o jo take halal awin li لأن المقام مقام المدي أقولك أهناي إن أنا كاره مقام المدي أهوا بأنا كاي أزوم بلورنا أعمى يعني إسنا في توه نا إسنا مزمنا وتعالى أنو ميزان يا أنا في توه أنو إسنا كاي حلال أني أنا كا ومزمنا وتعالى إجوم أبادون وهي إن الله تعالى طيب لا يقبل إلا طيبا ومزمنا وتعالى أني andore ba adisa nyenyi mwehin akisa na ka oni ana ke ize oni aka ilen ya bil halal o joche a joche ana ka o halal dok wa taqdimu al maf'ul li bihi o ka she ono wede yani maf'ul bi ono do wede feeling wa mimma razaqnahum yunfikun yani yunfikuna mimma razaqahum amanda ka oibe oisizo yani ilai onun ameme duba ameme ni kikirima sama goke takdim ma ko ma haka hutahir o yesu dawede isana ki hakian babaro kayani shawere man yani fil wa fa'il wa mafulu bihi ahura bin amado man dawede ki mafulu bihi o dawede na ono suzuka ire no ire na nyu banya wire na ka oni kikirima bin ono mendo ba ini almutakin anyo yoke okay. yani sunu mo sona wa taala o mizane ya o sho to he to do mo yana ana do mo sona wa taala daga ke wa ma tunfiku min khair fali anfusikum ono wa to he ne ino ila enobe agube wa wa ma tunfikuna illa a wajhi allah akan so ba se to he wa habisana e ka ye wa se to he dai ka o me onu man se to he yani wai ba sa to he aki oyi se yo mori subhanahu wa ta'ala yani ani ana e ko man so to he ilaikum wa ta'ala obe sunuta otosi ana e ka ogu yani en so to he ana e ko to he no to he yani odi se yo mori subhanahu wa ta'ala wai ba sa to he in ko wa ta'ala wa antum la tulamun ka wa to he to weba nyangonye quality al muttaqin yani da sifa on ye juwan son ana be ka ena da o yana ka e wema se tohe ini ize arziki ana ko mo wa taala o me o imo mo subhanahu wa taala ore ke wa me o no mo wa taala o ka amwalihim sadaqa wa tuzakihim biha yani gwa ni oisin wa duwa nuwalira wa salli alaihim duwa baduwa yani as-salatu bi ma'na hunna addu'a aw ka inna salat inna salataka sakanun lahum isalau ayone towe wan wallahu samiun alim amma subhanahu wa ta'ala awna udolere sababa anyi al-muttaqin enaika eni anyi wa wa ta'ala ka ene masore kinogu inize ono mo na wa taala ono mewa enne me ọba mẹka ọmọrọrọ anyị ẹnkata anaghịkọ ya na-aba akanye wa n'omọrịsọ na wata ala dọ ha kwere wa ama kama bẹ nira yake abi umar malbahil dọla yini hadisi ntọ mọri sallallahu alaihi wasallam sana el maro taki ya masori aso ọkọ ọyẹ mu kọrọ ilẹ ilẹ dọdọ ọmọ ilẹ ilẹ bọ ọhọ la ahụ ni ọyẹ na nwụ ni aha na ẹkọ dibi ọwẹ yẹni o yẹni susu accident o yẹni susu dibi akọkọ wa mọ ilẹ na dọmọsọ na wata ala dọ ha ahụ na nkatọ nọ ya ni kanye wa abọ dọla ewetu de abi mama ɔkɔ sadaka ti sir tutu gɔdɔ burɔb ɔkɔ imi sadaka ini ewere bo miyan ayo do mori sɔnna wata ala wasi lato ram taze do fili ɔmɔ ɔkɔ ɔye kunagɛ bɔ daati ni ɔwɔdan yanni o pɔsibu ke ehe wɔdɔnya ŋuna hɛ ehe tse anama daaya ni hine ina ni mɛ dɔnyɛ ŋuna ehe ra ɛkyɛ hɛ ɔmɔ dɔli ka ayo no wele su ɔnu nyɛ ba no. awon to mori sallallahu alaihi wasallam aka ayyuma muslim kasa musliman sauba ala uriya kasahu allah ta'ala min hadr janna aka da turu ko mori ona ebe ana ka o si ko mori ona wa na enwo wele ko mori ona wa na ko nyate ai na ho aho do si kwenwo amazo na wa ta'ala o ba si kwenwo ini ache ana ka ala rawe ni ni brocade ana ka hinal janna donc ko mori ona ebe wa ayyuma muslim at ama musliman ala jaw okomori ono ayi anaika o sai okomori re tira so onwe anaika akwa atamahu allah ta'ala yawm al-qiyama min simar al-janna amma subhanahu wa ta'ala aba fi yari eko yawm al-qiyama ini etoto anaika etoto al-janna awe dako wa ayi musliman sako musliman alla zam'a okomori ono ayi anaika wa si okomori wa si okohu yani ini onyi ana ka akwọ sakahu allah yawm qiyamah min rahik al matum wa taala aba so ya ko ma al qiyamah ini enyi liquid ana ka e basi sakuan o e be de hoto ya da sakawa Allah moida dure kai ago kawa moida don mo na wa taala don ra mize kawe ana kai izono wa ya ni moida non o ya ni o ya ni anu kama wani hadis abi hurairah radhiyallahu anhu on to mori sallallahu alaihi wasallam aga kai bainama ar-rajulu eh, min al-ard bi falat min al-ard inu monaika anyu jonaro anaika man sai na tepandara fasami asautan fi sahaba dawanwe anaika onwonon ohu ne yakulu iski hadikati fulan nazoye obaze ala kaman fatana hazalika sahab oki eguyono domaninan fa afroga ma ahu fi harratin yani domaninan enyi oriyo no dozu hinni ahata yani orosi anai kai o mana na yani di enyo no anaboro ado bo pe to e no lo chonya do ba nan doka fa idha sharjatu min tilka sharaj qad istawib qad e, istawabat al ma kullu o ka do reki yani orosi rinri ni anama ni ni no lo chono danyo orosi kunya anai ko ko be enyo no aban fatatabu al ma dona sa enyo no nan فإذا رجل قائم بحديقة يحل الماء بمساحته فقال لهم dan yujo naro ana ka o netu izi nyonon sina ndo man se shobere o lek do man na inyonon da fe ha huna lanen don ka ka ya abdullah e wori mo rian masmuk sabira ha qala fulan li ismi alladhi sami'a fi sahaba do wo قال لك لأني سمعت في الصحابي الذي هذا ماؤه قائلا وكما هو إن سمع أنا إكا أنوني ينانين كوكا كا يقول اسكي حديقة فلان لاسمك يعني نظر يبادي ولا كمان دا كلها إلها وابن فما تصنع فيها يعني أريد أن أمان زوصو سمين دي لك قال أما إذا قلت هذا وما لا قسم فإني أنظر فإني أنظر إلا ما يخرج منها oke mmana je yani mara akuru konon isa na atuhu na niwe fata sadako bi sulusihi don si achitan don si sadaka fata sadako bi sulusihi wa akala anna wa iyali sulusahu oni atani idan den achitan wa aroda fiha sulusahu don bare mare si achitan don bare mare su kwa uruko ni tesu

da ma o do me ka isana ni ukata o im o iza do ka do ni wa ba ala ben hadisi ana qala qala rasulullah sallallahu alaihi wasallam antu muri ko muri me ngada mo ha lamma khalaqa allah al khalq juilat ardu tamidan wa takafa fa arsaha allah bil jibal fastaqarrat amma subhanahu wa ta'ala amela tuna etesu amoni mela tuna na do me tesu do ganengu de tesu de henyin yani tesu stable no subhanahu wa ta'ala do to tabanan for dɔw sisan wɔ a e pɛgi mɛ a wɔ an mɛ se pɛgi bi kanu pɛ a wɔ dɔw wɔ sisan e te su di e te su dɔ jɛ pɔnpɔnyan fata ajabatal malaika min shiddatil jibal di malaika ni de hime yin do bo hime yewan enne ay kata wona taba kata ka kai ete zune ye nyone jo ono manu zata bano ndo kunya muhenyin faqalat ya rabbuna laka umuri na badali hay hal halakta halqan ashadu min al jibal wato na ana ka ono non ono kata nguna saban kala na'am do kan sabe al hadid en se oye go ana ma achi nyu se ataba me wa achi nyu se do wa hyo na taka kalu ya rab lak ewo mori halalakta halkan ashadu min al hadid wato na ana ka ono non ono kata nguna nyu se kala na'am do kan annar era oye go enyu se me wa tu especially wa na ja kuta anyi de anyi big bonus na nyi to da amma shi se da se to no man isi enyi abo

yani dani evaporation do wa ko dure ka ya tso ndo ahira ko den wa ban loku dure ka ahio mani woku do dagaga gutweba de malaika ni rete nyu sen kai kolo biga anja ya no fahla lakta halkon ashadu min arri wa tuna anai kai ononyu kata huna he na kala nam do kai ibnu adam ono bija ni bi adam idha tasaddaqa bi sadaqatin bi yaminihi fa haf ha hafaha an shimalihi ono bija mi sadaqa re robolia an. shote o mi sadaqa robole do se tey wo han wo han o sadaqa nome o kata huni abesan but mrewo izi ya ni sadaqa mo subhanahu wa ta'ala o ye ko amana ka wel hadisanan o ine imam ahmad do ben do ine tirmizi labz anas labz anas ban labz tirmizi an di ibnu hajar al asqalani dɔ ka hadisu hasan awi ni fatu bari sɔfɔwɔ oni ke wɔmi ma ɛbi ya ibi esika ya wɔ kɛnɛ ɛba hɛ ɔyi dɔ ɔyi sikɔbi wɔmi ma rɔzakuna ahumi nfikun ini ize ɛnɛ kɔmɔzɔn na wɔtaala ɔmɛ wɔyi nfikun bɛn ni sɔtɔ yɛ ɔna lule de ke ini hadisa bi hurera ɔkɛnyi ɛkɔhɛ mami yɔmi yosibɛwo alibadu fihi illa malakani yanzilan. Ebe anya kohe anaika e orihi ene harainan aki malaika eba echete fa yakulu ahaduhuma kunya ina ni doka kai allahumma ati munfiqan halafan umuri nabo wasiya naika e ase to e dusa ha na wa taala o soyo ya ra ba banye ya be nwan ye doka ya he oyi ko amana kare mo zona wa ta'ala amma ku ko mun ga kai zamari ni ne wallahi wa zamari we to kizai zawe yani yeri asara jina naso kai even ememme deri resultan ako yakulu ahar osado kaka allahumma ati mumsikan talafan umuri awira na ka ofo oh, wa dan o oh, ma se to he taada wo ono onye asore inuwo wa se to he do sado so. wa na wote do ono izigi do basho do do do wile kai ogu ono nya wo na du han ono ma hono anyi nu be na hono be abdul malik ibn mubarak abdullah ibn mubarak yani azahid al abid annahu jaa ilayhi fi ba'd al ayam asail yas'aluhu shay'an min at'am o ka anyi fa ini ozona ka pesa ini betuo ini ko henyenye da ho se ini rai sorin fala mekun indahu sewa asara baydat yani abdullahi ibn mubarak enyi ogbono nyiti nehi aki aje ew fa amara jariyatu bi an tuto lisa'il iya domo dai ozi enyi ne anabodida ono siti nehi ono ototo kaye ajono shodo wasiyo na kaye ehu si sabo awa kucheba oshaban do ọ okay fa atatuhul jariya tis'a wa haba'at wahidatun yani onye na anon ojonye na ono ọtụtụ dosi ehe na dosi yo onosi yo non ono husi sawo dosi kunya dosi ten falamma kana waqtu ghurubi shams okomele tuka ostuka oya oya nwete umona ko ya so nwete ja arrajulu wa dakal bab danyu jonaru anaika owe do manisi wehoze wa qala laka huzu hadhihi sala fa haraja abdullah wa hadhaha minhu bado ujonan abdullahi ibn mubarak dojina wa dodon faro afiha baydon dole ka anya je ene hinan fa addahu fa idha huwa tis'una baydo ajodan do dalika doni duki 90 awen oye ko fa qala li jariyati aina al baydo to uhroka idha josaya cause isana hiyo ila wabil hasana ashrun amsalha ajọlọ ndị asọ gwecheghị anyị sọ anyị sị hapụ ịlụ chajikonye atụ fakọla kam ateta sa dọk ọya ụsọ na kọla atetu tisa ọkamasịghị na yọ watarọtụ wahida nuftiru alaiha dimisi konye atete ka ya zaba sinari nu ọ amara ahụ ka ya n'anya ji ya onye rebere sanari nu so were ojoro na ewe ka were enwe ya na emediri ka ajọ ya ụwa naa

akidanin ka wabil hasanati ashrun amsalha ọbọdụ bukawa ọbọdụ kawa mara ịsa jẹ mẹza náà kida n'ekwe mọrị isi ezo ala ka wa afọ ẹhụn na <laughs> wa mẹza náà n'ogozo bẹrẹ kọ n'ebe holi gọn eyi ẹ wa nọ bẹya. ok agwawa ààrẹ mọ̀ ìtàmà ìfọ̀kọ̀ zukirọ kutubu tarọjì ìwé náà ìkú tọ̀pọ̀ àwẹ̀ ta annal imam ali ibn abi talib yani ali ibn abi talib rọjàlọ́hu anu istahat zawjatuhu fatima ok fatima ojon to mori sallallahu alaihi wasallam o oh, ya to doka a ah, bonin ruma yani pomegranate o oh, he go yani bere ali radiyallahu anhu eh, arana nan men fa dhahaba ila suq wa tara laha rumanatu wahida falam yakun ma'ahu sai wasaman wahida yani ali radiyallahu anhu don no don a he this a fruit anan kunya ke hani tun do bo yo kunya da bi nehi oye go these are people anaika enze emenyi ehedo kene soto he ya ne hideni oba ne hideni enze ya me ye hen ya emenyi abo be ya soto he ame mle osan ka ko na rio ona ri kukumba no ke kukumba ke na to watermelon do ya te akare ogora ka ona ri kukumba no manika these are the near hamai bonado na he on deba baka bobe na huma huwa fi tariq illa fatima o ma be o e bale ma betu fatima is bihi yuqabbilu miskina yastahiruman no betu ka nyino si ana ka uru eh ko megre tonon on ra e wan ka a atam se no wa wan mari o aka fayutihi de ali radiyallahu anhu do ha do cheba do cheba do soyon ha ulai unas anka ison mas na enjoyment love mas na mi love ono ba je da na kura kura kama sel utamwona yale no mankale hiyo okay wayahuzu nisfu al-ahar li zawjati dosi achewa na bodosna yusan fatima walamma wasala ilayha umile ne to qala laha doki la laka tasalini aina nisfu ahar era wewe usikira chewa ne ma ma mnunusi ya maana wage fatetu nisfu adimisha chewa ndimise yo oye ko abe ewe mre woyon ehuna ndosi ukona risu ya duna isu ya ben awro rogedu abadua kasore

ولم tamudu الساعة إلا wadaqa albab eba na misajonya eba na mi awonya dasu kudanin ففتح الإمام علي يعني دي علي رضي الله عنه دون ذي فوجد أمام الباب سلمان الفارسي ضربت كاي أو يوم جذان سلمان الفارسي رضي الله عنه وارضاه وقد ابتعثه رسول الله صلى الله عليه وسلم بأثر رومانا أنتم من صلى الله عليه وسلم أرى كوبا مغريت أنا رومان أنا نني إيو أسوأي علي رضي الله عنه ولكن سلمان وهو في طريق haba wahidan wa azhara li ali tisa faqat yani salman o oh, ma bo dos ko jadon res ten o ye ko dos he na ka he na ah ko magri na oh, ro jam na mare huri ko nyata da de o ka ka hadhihi min rasulillahi sallallahu alaihi wasallam osona bi sanai ko hon bonto ni fa qala ali to ki law kana min rasulillahi sallallahu alaihi wasallam la kanat ashara o oh, ya le hon bonto mori e eh, o ya ne be faro ja salman al ashara salman dos ana to e o hen wa qala kayfa rabta za mu me ke wawen ok sadakartu qawlullahi ta'ala ma tamayra yako mulika e man jaa bil hasanat falahu asrun amsalha ona amoida kunya awawa ni yo kutusi anaika onneo wayakon wayakulu hako subhanahu do mulila kaka wa ma faktum min shay'in fa huwa yuhlifuhu onu wa asetu ha in oizat in sanyenyi ana ka go muriyon fa huwa yuhlifu wa subhanahu wa ta'ala asidaris wa huwa khairu razikin unuhuna na ka omi zai yadan dak wa alam anna al half qad yakunu fi dunya wa zalika bi barakati fil amma okay kai oh, oisidaris wa subhanahu wa ta'ala yuhlifuhu onyango be ele honon yani ogu anabono wani wa subhanahu wa ta'ala da se barakato wa qad yakunu halfu fil akhirah

sababu o oh, possible ka ay ke idane ko mo subhanahu wa ta'ala as sitem an wallahi ya ay me no ma non ye ri result ayo ko ma bo so portal portal no me ne wam na me so de se to hen ayo ko onya ma wen me bo onya portal ran de mi se portal ran de se de so portal ran na wo no kwalun ijori wo ne netu da kan account am do reporting an ho ka eyi izonomori ya mɛ zaa sɛmɛ bohol yi tse mɔɔrɔ rodo wɛrɛ ka ɔsɔn maa ɛhɛn ɛdɔsɔ ahorɛ bɛ daayihu ka yi inna allah huwa razaq zo kuwatil matin omuli o naa mizin baa nyɛ ɛyɛ bɔn onyanwụ bika ekwe ọdịrị mmadụ nyụtụ che naị ka ọ dị wakọdị ekwe nụ ha zube dunya wala hera onyanwụ bika ya ọdọmre so ine ha nọn ata ekwe ọdịrị mmadụ mmiri na ụda ka nọ mmemme enyi ya e, rị ine ha nọn ekwe ọdịrị mmadụ ya na arịa na-awọ ọ ekwe so agwọbọ awọrọ ka ya e, ya he ini ka ya e, ya mụkọrọ ịza ọ ekwe ana ke ekoyo kare ekoyo dire ma asu tan daya we hine so osane onabe ele anaika arhono kobe enere ameworoka yani izena ikomozo na wataala o me omaro laknahum yumfikun ize ana ikomozo na wataala o mizano duwe jua hato ozo moriono nam wele umar mana wata ala a ni sasa na kaya se kan ya ni ke dia ya meta na non dia ba meta wele oyi ka umar mana wata ala o ka mimma razaqnahum yunfikun yani inni ize ana ko umar mana wata ala o mewa dak wele wasiga wasiga tuhunna siga tul jam siga na baida wa mimma razaqnahum razaqna yani siga o era ka ona ko ruwi yani nanai ki oro yani fi rizquna ma annahu ta'ala wahidun la sharika lahu ana kuma mana wa ta'ala ele nyawe ni ena ta wa ba li annahu hitabul muluk okay oy mani kale ani uzunu hino yani de kale wallahu ta'ala malikul mulk Omar wa ta'ala onubu hino yo hinoye den dɔw bɛ ko ni yɔmidin maliki yɔmidin ɔnɔ bɛ o hinɛ ye ɛɛ ko yɛ n'a ye ka yɛ a b'a misiri yɛ yɛ la enu kɔrɔ a n'a ye ka ɛ nɛmɛ dɔ kele mani mɔli koli aw ma ɛ b'o hinɛ ye a jɛn den y'o hinɛ ye ɲɛ ne ɲɛ kulo ye da kɔnɔ wale mali tun ka lilahi lɔ waa hedol kɔhar yɔ mori yɛ n'a ye ka yɛrɛ ɲɔ min do cɛ tɛ yan so wallahu uh, wa min uh, wal mahud min kalam al muluk oksana ka aya in ra yake o hina yan arba'atu awju juzaina be kan yani sana ka o hina na kare wa afzabe format ne se kare o juzaina al hibaru ala lafz wahid o ke shenu bebe e shenu bebe dai kai e, onwe o dikunya yani ma mane me o asma nahu fa'altu kaza ma mane me sonon yani i did this i commissioned that dɔke wa ala lafzul jami dɔlɛ bɛ inu ɔye jama nahu apejuwe fa al na kaza ya mi sɔnɔn wa ala ma la mi sɔmɔ fa iluhu ɔlɛ bɛ inisa na yi ka ɛbɛ yɔ ɔdɔ na yi ka ɔmɛ yani ɛmɛ rɛ yi. naho ehuna ola rasa makada yani olon ola kamano do ni sana o ah, man mi sana faala kada o da no mi sana dak wa idafat al fil ila ismihi ala wajhi al mughayyiba dele se o kolo non dezu ona gere he ni dasi kai ire won na kan dasi kai be bo no bana mele ono de report anen doke naho amarakum sultanikum ya ono ka ono mani me anu no ohino ya ono yani uzi ana ke uhino ebe kare dak wal qur'an nazala bi lugati al arab awel qur'an da ce yata in language in e kore arabawa fa jama allah fihi hadhihi al uju kulluha dum subhana wa ta'ala dako gu abunan thumma ahbara bi an nafsi in sana kai o se kare yanwan qala ta'ala dum subhana wa ta'ala da shawen in o ma kare walid ibn mughira oye ko ini oiza anaika ono meyo nomo subhana wa ta'ala lafz no use either lafz or na misa e unyara ona mda sabe kai zarni wa man khalaqtu wahida nomo subhana wa ta'ala zarni nabam yana yana kai e, emnyaro ton enyo nemre to nobody وجعلت له مالا ممدودا الله سبحانه وتعالى دي من جعلت يمنيرا دي من مالا ممدودا ogu anaika is in abundant in royal wabani na shuhuda awale mono di mozi anaika o man ya te ezide gukara ari emari ikesu de yere ومهنت له تمهيدا أول منايا دي بري ما مهان كوريو إسوا سوا تلا كندا واركاي أو دار دولك إكوكو إسا إسا إسا ناتي أو رو جوي أنو جوي ثم يطمع أن عزيد أول منايا داي بابا داي ها ها ها كاي أن عزيد كما تتوين يعني ما سنبوه ما تتوين ولله زنا بيضا sigatu almufrad sigi ozu nyara ono mo subhanahu wa ta'ala yani ala sigatu alwahid wa qala ta'ala do mo subhanahu wa ta'ala daraka in sigo anaika sigo anakola be إنا أنزلناه في ليلة القدر مولانا وتعالى فلتا أوكا أي إيه تشوهيتي أنزلناه أنزلنا أوكا كنزلته yeto yete enira ho naika ira e ho anasi mitire ira e ho naika asami kadara kai ani sana na anome baya ahani do mo na wa taala nahnu nazalna dhikra wa inna lahu lahafizun yeto yete aitama oyeko ogaka ana wa inna lahu ye aya ore bin kaye ay tama anai kaye ye chuhetan aya ore bi kaye sirin yani sigonon ebe min kabo mori roron eh, eh. agoka anarbawa ani chukuran yata ini e kurene e man lodo mo na wa taala do verun then fi ma ọ ka e. subhanahu wa ta'ala aka kutiba alaykum siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tatakun a chere ni awe ene chere la misamma azman kama chere ya orna kai e de bedo wa benene agwanya nyengo hemo subhanahu wa ta'ala kutiba alaykum alqital wa huwa kurhu lakum a chere ni le koyoko amma du yo du we kuskawa ure konne oye ko amana kala jihad ule kai mala are ni jihad oze amana nya na kai e ara ere ya kure ki jihad oze na yawara mamia mes kuma duma umwe haine iye na agwa e mes kuma lete kasa nya na kai e, ya to ya kure ka ka in fact e ku bi wa shana kwa ma aku dike we oku ni na osu katare atari sahu me sahu na no e, na na tara sahu adu tari sahu e na tari sahu ye ri sahu na ɛnɛdɛ wɛrɛ natara fɛ wa dɔke ɔmɔ zɔnna wata ala ɔmɔ rɛ sɛbɛ daike lam yusamma fa'iluhu ɔhɛ ɔrɔna ka ɔmɛ kɔla fil mugɔyi barasi kai ɔrɔna ma nan mɛ ɔrɔna mɛlɛ yɛn nɛ ɛvɛ yɔrɔ nɔbɛn lɛndɔrɛ sɛbɛ inu wɔna ka ɔn ahiyɔ ahiyɔ ɔrɔna mɛ amma dasi ka bɛɛ bɔ nɔbɔ na mɛ bɔ na mɔ itama yɔrɔ amma ko allahu levi halakakum summa razaqakum amma zuna wa allah umuri anabi allah ana bo muri anai kai halakakum ana mize ana tunawne summa razaqakum awale mona do mize summa yumitukum awale mona do do no wen summa yuhyikum awale mona do re haunaran hal min hal min shurakaikum man yaf'al min zalikum ɛnna wee n'ọta wɔwɔ bɛ ɔno si omori na naika yi ere ɔno na ɔmo ana na ɔne yanni ɛfalu mizalikum minhyɛn anya naika yi anya abiri ɛni ma list ran anya naika anya na mɛ ɛni ɔta wɔwɔ ma anyị yi wɔnyi ni si gbomori subhanahu wata ala ama yusirikun wata ala mushiriki e lọ́yìn kó ọmọdé sọ̀rọ̀ wọ́n tààlà ọmọ nílẹ̀ ìṣọ̀bẹ̀ inú wẹ̀ anáìka ọ̀rọ̀ ka òhìn náà máa kàrẹ́ bẹ́ẹ̀ bọ̀ ní wọ́tọ̀ bọ̀ náà mẹ́rin kàyè àwọn kò ọmọdé ọmọ ara mẹ́rin ni ọmọdé ọmọ mẹ́rin ni alẹ́dẹ̀ jẹ́ ni ni

yani inú ìbò ọzọ na ihe plural of honor plural of dignity na lọ́ka òmùrí ẹ̀nà máa nàka onúchi ẹ̀wọ̀n onúchi àbísà sábẹ̀ ẹ̀wọ̀n ndọ́mọ̀ sọ̀rọ̀ náà wọ́ta ààlà dáàsẹ̀ lọ́ka ẹ̀ka ẹ̀ ini ìzé aná ìkọ́nọ́mọ̀ na náà wọ́ta ààlà ọ̀nà benin bẹ́ẹ̀ni ní sí ètò na ni anyị ama akara ere mas'ala were samedo ko isifa yi tonon we akwa la mana subhanahu zakara fil ayat al iman umuri mo tama ina yo no yani alladhina yu'minuna bil ghaib ene naika ene do isa naika oten wa huwa bil qalb daika rere ayobin yani ayina asana hi iman in ay oda nyotuna summa salat awle mo do mo tama salat wa hiya bil badan daika ono awkoro naika e ozo melele egenwu yani ɔkyɛnwo ɔda ase mɛn wɔn akusala naa dure kae ìjɛnyi do jɛ alima kɔntɔ mɔri sɔlɔ alayi salam o jɛ kusala ayi nira ho hata yɛ tawarra kɔdama ho fɔlɔ da hɔn lekewu de aisha rɔja allahu anha daa kaayɔ kae sɛmɛ do mɔna kɔ hana ŋwa ɔkɔdɔ gafara allahu laka maata kɔdama mizan bi hɔ mata ahɔr ɔrɛm naa ka ara jebe nsa naa ka waa sidawe de naa kɔ bɛ a ata naa ka waa wa naa mɛ. nto mori sallallahu alaihi wasallam kodo kamane ya afala akunu abdan shakura asami wale ana ka kumuri awo yani sonon bi ire ibad ire sala yani o chenwo la semen summa al infaq wa huwa bil mal awle mona no mimma razaqnahum yunfikun o isho gutwehe o sonon bi o e, eke ya semen wa huwa majmu kullu ibada o kidoko abe ibada fa fil iman najat agoka ini oido oido wana hora wafi salati wafi salati munajat de sala doni hora yani wako sala sala wana hora yani ani hadisa na ikonto muri sallallahu alaihi wasallam amma ka ke ani salasatun munjiyat salasatun muhlikat salasatun darajat in sa inane in sana ka munjiyat sala inan na ka bo hora donc wa fil infaq awere o edu sahato do mun subhanahu wa ta'ala darajat doni kujera helen yani ini iman wa nyoy do ani bashar anya hine kai e na man nyoy do da onon acha hine wa wa fi salati kafara in sala do nye akuyo da akuyo wa ku sala wa fil infaqi tahara yani o isi satu eto do mo na wa taala do ni okoro do nyo dan amon ko kake sehu no gwen min amwalim sadaqat tutahirukum wa tuzakihim donc wafil iman ini imani ron imani anyi izza walillahi al-izzatu wali rasulihi walil mu'minin yani ka wani imani anyi izza anai ka obo ama wa fi salati qurba in sala da ka wa qara goren wa fil infaq aziyada in ko da sa to mo sona wa tawadu sa ha don me koronya da ton sana dure ki amadu na wa ta'ala o ko irai ay tonon do ko gorenwo ini fifa anaika ko su juwa okomori ene donc allazina yu'minuna bil ghaib wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfikun ya hemo sona wa ta'ala ka ono tinya da je mun na ba sifa ana fi jigu o anaika al muttaqin e ya nyama homori because innama yataqabbalu Allahu min al muttaqin mo sona wa ta'ala bana dukoro e naika al muttaqin e naika ya nyama homori then wherever you see for no okora wa ma don we Baba, ya hiyo mu sana wa taala committing al muttaqin amma dia yan ba aya na nete anyire masail na ro no se anai ka ozu gire sala so inshallah muri ore meke ya hara ho irere jetu an di nyima ho ro muri osi ya hiyo mu sana wa yani ometin al muttaqin e bono kana sifa ono da possess ana so ka oro non ini no muri ndo me nan ono awonon yere nyiman lele ho mo subhanahu wa ala ah, umule nawo asai ka be aba adana ka e aba wa kan e aba asman asman ko mo na wa ah, eh, ah, eh, ta'ala on lon to woni mishiya anyo goya ovamba al hikma Di wisdom ana o ese ana ka na ya na graduate eh, ho na wonon ai ke graduating oyeko ya ka nusahibu taqwa fi ahiri hadhihi sawm yani osasai onye wa ini odire mi awonon subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha ant astaghfiruka wa atubu ilayk akai ehuna wa man do ka ewonon nasiwa wa ka azumi ano me ba ya kujo onyan ke uzu ono mo me ya mo ro ro we ke ka ki oyo hele na ruwa ma mo oya bidao alhamdu alhamdu tenya ne kare aya hore ne kare urebe tu alajin e ko bi ko wala ye onoro ye ma hora nyu suru ona me dure all this king pre uh, uh, pre e, ne ana wa ya wa na adike we hụna ndure onye ne onye onye suru ka ije n'ụpụ ohu ọtọ ama enọrọ wa na akụpeta e, doka jama leshe ba to dele o ko elo ka o bre ru ko chon ma ele pese ta ka ba ma ja amada ya boy are tinyo ka dere ka dure kai e, abc jonan reju ya baye wero hala na ya me de ba ya lebu hala na ya me ke wa ko yato canada ka do ina so you have to be lenient with your children rahiman bihim duwa baye duwa baye wa oyo ko de onye bere ka a a eya ụmụ ni skul adịn ụmụ ma ụsọ n'ụzọ na-adụ anyị e, ma nye moto masị kwụ ni skul dị nye mbere ka anyị e, adịn na-aja ka anyị ọ na-eme erọ na oye ko aba mori men dure ka do je ka on men school ajen especially mon ko ina na ka dadi eh, mom on men school uja wele eh, ah, ah, eh, muhammad na ana le ni meta wele me hundo mi ora haje to do ka so wori ka mere nye ma hindo mi ka ajenye ka wa an ka wero ka ijo <laughs> on ka ya do wa de kai ahe manye ahe manye de mare insa asma kai sana kai open ne receive ye ayi manyi di ma hada oboro wa sai kai bo yuro ka agoka anba wanara mago wa